بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله مواصلة لكتاب متن القطر أبا بيناني أو نقول قطر الندى للإمام العلامة جمال الدين عبد الله بن يوسف بن هشام الأنصاري رحمه الله آه، بعد أن قسم الفعل إلى ثلاثة أقسام وقد تكلمنا عن القسمين الماضي والأمر وسنبدأ الكلام اليوم عن القسم الأخير ألا وهو فعل آه، فعل الفعل المضارع ومضارع ويعرف باللم وافتتاحه بحرف من نأيت نأيت نحو قال المؤلف رحمه الله أن القسم الثالث هو مضارع مضارع لفكرة ويعرف بلم يعني إذا تقدمه لم فاعلم أنه فعل مضارع لأن اللم لا يتقدم على الأمر ولا على الماضي ó lè sọ pé أبو kàtàbà abọ́ lè wí àwọn sọ pé إذن تقدم اللام أفهم على علامة الأولى للفعل المضارع هو وجود اللام قبله ولذلك اللام دخول اللام عليه يوري ولما ها أبي قلت تقدم اللام عليه àbí dòkóòlò lám aláìhì láti wíkan hádá huwa alámọ̀tú al'ula tọba ti rí lám ní bẹ̀rẹ̀ tọwárí kẹlmọ̀ kan lẹ́yìn rẹ̀ fa'ilám annal kẹlmọ̀ta tàlíyàtà lílám híyá almudọ́rẹ̀ wọ́n yóò rọ̀ fún bí lám wáfútì tá ìhí o بحرف بحرف من نأيت إذا العلامة الثانية هنا افتتاه افتتاؤه ها làwọn kan وابتتائه بحرف من نأيت وفي العلامة الثانية افتتاؤه بتنو بحرف, آه، بحرف من نأيت فعلامة يعني إذا وجدت أحد هذه الحروف الأربعة قبلها هذه قبل الكلمة فاعلم أن الكلمة فعل مضارع نأيت يعني أبي النون يعني المتكلم مع الغير المتكلم مع الغير مثل نقوب أدري عادي دي ṣùgbà tá a ti bá nùnù yẹn ṣáájú a ti rí pé ìwọ̀n tí ń bẹ lẹ́yìn nùnù yẹn fi ìlúmọ̀dọ́rin lẹ́kúùmù bákan náà ní àìtì alif yẹn للمتكلم للمتكلم وللمتكلمة يعني إذا قصد الرجل أو المرأة أن يخبر عن نفسه يقول أو تقول أقوم الرجل يقول أقوم والمرأة تقول أقوم تجيبين àtọkùnrin àtobìnrin alif yẹn náà ló dúró fèmí ní sọ̀rọ̀ bákan náà wọ̀yẹ̀kùb wọ̀yẹ̀kùb ní àì àlìyá àlìyá lèlẹ́gọ́ ì àlìyá kí ni wọ́n fẹ́ o lèlẹ́gọ́ ì wọ́n kọ́ yẹ̀kùnù lìyá lèlẹ́gọ́ ìbáà ẹ̀hàn pé kéwù yìí ti jìnnà tàbáṣẹ̀ bẹ̀rẹ̀ tó fọmọ kékeré ní kàláṣà sí lọ́kọ́ yìí àmọ́ antum fa antum ìbáru ṣàkóyá àní láti máa wí bẹ́ẹ̀ fẹ́ yìí àlìyá lèlè gan ib ọ̀lẹ̀lẹ̀ ga ìbẹ́ẹ́ni ọ̀lẹ̀lẹ̀ ga ìbínà ọ̀lẹ̀lẹ̀ gan ìbáàtì ẹ̀tẹ̀ láwọn tí wọ́n láǹlọ́yà fún bẹ́ẹ̀ alaikum salaam wa alhamdulillah mẹ́màdé ahmad tó ẹ ti rí adúrún mo ta lóyà fún bẹ́ẹ̀ ma sọ pé lil ghaib yani al mudhakkar al ghaib thumma qultu lil ghaibaini ẹ ti rí bẹ́ẹ̀ ẹni méjì al musanna ma sọ pé lil ghaibina ìjàmà àdókòwò mo bá sọ pé lil ghaibati tẹ́wọ̀n pé ìsọ pé lil ghaibati ìsọ pé lil ghaibata yìí ni ó wọ́n ti báyìí máa wí o mẹ́rin péré mọ́dá kọ ẹlẹ́gọ́ yẹ̀kó ẹlẹ́gọ́ ìbẹ́ni yẹ̀kú mọ́ní ẹlẹ́gọ́ ìbí náà yẹ̀kú mú náà ẹtì bẹ́ẹ̀ ẹlẹ́gọ́ ìbá àti yẹ̀kó mú. ṣùkà mọ̀dọ́rì náà ní ti jẹ ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ bó jẹ́ kẹ́yìn fẹ́ nìyẹn nítorí pé ti gòkè àgbà nìkan kan sì gọ́ ìbò fún yín lábà máa lọ láàlàlà ẹ ti dàgbà tayọ gbélé ni. bákan náà ní àìkú àtà àtà ẹ lèlùmọ́kàtọ̀ sẹ́ẹ̀fì gbọ́ mi àtà lèlùmọ́kàtọ̀ kẹwàá sí mọ́kàtọ̀ bẹ́ẹ̀ fà hásìb lẹ́ẹ̀bà dákẹ́ lèlùmọ̀kátọ̀ bá èní lèlùmọ̀kátọ̀ bí iná kódà lèlùmọ̀kátọ̀ bá tí lèlùmọ̀kátọ̀ bá táyé ní lèlùmọ̀kátọ̀ bá tí mẹ́fà. ó tún á sì kẹkùn yóò tún jẹ́ méje lèlùgọ́ ìbàtì. ah fọkàn bá mi lọ dáadáa ẹgbọ́n mọ́ ọkọ̀ lèlè mọ̀ káàtọ́ bí ìwọ nìkan tí mo dojú kọ kí n sọ wípé tẹ̀kú mù lèlè mọ̀ káàtọ̀ báyìí nì ẹ̀yin méjèèjì tí mo dojú tẹ̀kú mọ́ nì ẹ ti rí bẹ́ẹ̀ lèlè mọ̀ káàtọ̀ bí náà gbogbo yín tí mo kọjú dà ẹ̀kú mú náà mo mà tún kó ń bẹ̀ mo sọ pé lèlè gọ ibàtì obìnrin kan tí ò sí ń bì ìwé yìí tí mo wí fún ọkùnrin ẹyọ kan yíyà tẹ̀kú mú ó di mélòó mẹ́rin ẹ̀jà má mẹ́rin ni o ọ̀tẹ̀tẹ̀ mẹ́rin ọ̀tún sì tẹ́ o obìnrin méjì tí ò sí ń bí irun tí mo wí fẹ́yìn ọkùnrin méjì tí mo kọjú dà náà ló sì tún wí fóbìnrin méjì tó kọjú dà yẹn tẹ̀kù mọ́ọ́nì ó di mélòó mẹ́rin ó di márùn èyí tí mo jẹkù níbi tàwọn obìnrin tí ń tí ìkà òun ni à ń túmọ̀ tẹ̀kù mọ́ọ̀nì ẹ̀yìn obìnrin méjì ó di mélòó ó di mẹ́fà èyí tí mo tún jẹkù níbi tàwọn obìnrin tí ń dákọ à tọ́bẹ̀ ti bá tà níwájú ohun tó tẹ̀lé ní má dára ẹ̀ láàmú fẹ́ẹ̀lì mọ̀dọ́rin ẹgbẹ́ mo ṣe kà lílu mo ká àtọ̀ bí ìwọ nìkan tí mo kọjú dà lọ́kùnrin tẹ̀kúmù lílu mo ká àtọ̀ báyìí nì ẹ̀yin méjèèjì tí mo dojú kọ tẹ̀kúmù ni lílu mo ká àtọ̀ bí nà gbogbo ẹ̀yin ọkùnrin yìí tẹ̀kúmù náà ìjà sáré padà síbi obìnrin lílu mo ká àtọ̀ bá ti wo obìnrin ẹ̀yọ̀kan tí mo kọjú dà yìí tẹ̀kúmù náà ó di mẹ́rin ẹ̀yin méjèèjì obìnrin yìí tẹ̀kúmù ni ẹ̀yìn púpọ̀ tẹ obìnrin tẹ pọ̀ yìí tẹkùmùnà ó di mẹ́fà mọ́ wá sẹ̀ padà sẹ́yìn obìnrin tí ò sí ń bí yí àtẹ̀kùmù ó di mẹ́fà àárẹ̀ kọ́ ẹlẹ́ẹ̀kẹjọ kẹjọ ẹ mọ̀wé mẹ́ta fọkùnrin mẹ́ta fóbìnrin ta kọjú dá obìnrin tó á sẹ̀ wá rẹ̀ gba méjì mí lẹ́yìn mẹ́ẹ̀ tó mí fóbìnrin yíya tẹ̀kùmù rùmá tẹ̀kùmá ní tí wọ́n sí ń bí dédé ohun tẹ́yí fẹ́yìn méjì tẹ́kọjú dà lọ́kùnrin àtẹ́yìn méjì tẹ́kọjú àtẹ́yìn òun náà ló torí fáwọn obìnrin méjì tí ó sí ń bí kò sí yàtọ̀ ó bẹ̀rẹ̀ pé tẹ̀kùmọ́ ní ẹni mélòó ló dúró mẹ́ta ó dúró fẹ́yìn ọkùnrin méjèèjì ó dúró fẹ́yìn obìnrin méjèèjì ó dúró fáwọn obìnrin méjèèjì tí wọ́n sí ń bí àti gẹ́ẹ̀dì bẹ́ẹ̀ bó yá pé tẹ̀kú mù ó dúró fún ọkùnrin ẹyọ̀kan yìí ó dúró fún òun obìnrin tí ò sí ní bó ti gbọ́dọ̀ mọ kí ó láyé dẹ́ndé nìyẹn débi pé tó bá fẹ́ lo nínú nǹkan tó ṣòro lójú ní kan fẹ́ máa wídọ̀ ní obìnrin kan fẹ́ máa pa àwọn ará fi yẹn pọ̀ mọ́ ẹlòmíràn máa yí ipò lọ yóò máa dojú ẹ̀rú lọ yóò dojú ẹ̀dílẹ̀ ṣùgbọ́n mo ní kà ló fi ha bí sọ̀rọ̀ à ń tó fún ọ nì ọ̀tọ̀ wá ti jẹ́ mọ̀ká àtọ̀ mẹ́jọ lọ́ta fún òun nìkan mẹ́jọ mẹ́ta fẹ́yìn ọkùnrin mẹ́ta fẹ́yìn obìnrin méjì obìnrin tí o sí mi ọjọ́ mélòó òun náà ló sì pọ̀ sí ọ̀gá àwọn yòókù bíi méjì ìrìn ìjẹun. irú yá ní ìsìlẹ̀ bá fẹ́ sọ mélòó ló yẹ kó ń jẹ bẹ́ẹ̀ mẹ́rin àbẹ́ẹ̀kọ́ hmm. mẹ́rin ló yẹ kó jẹ́ yẹ̀kúmù yẹ̀kúmọ́nì yẹ̀kúmọ́nà àti yẹ̀kúmùnà ọ́tọ́ gbogbo fi ẹjọ́ máa jẹun lórí ni wàhálà yẹn ni wọ́n ṣe sí bí tíra tó ń pè ní àlùmọ̀bádìí sọ fíyà yẹn tí àwọn àwọn òfin wàhálà ò lélẹ̀ tó bá ti sọ àlùmọ̀bádìí sọ fíyà tẹ́ máa ń kà ní ìdájú ọya wọ̀yí dọ́mù wọ̀yí dọ́mù awwaluhu in kana madihi ruba'iyyan ẹ̀dá fún mọ́ fẹ́ kẹ́ gbọ́ kọ́rídà yìí dáadáa o wọ̀yọ̀dọ́mù awwalu ìbẹ̀rẹ̀ rẹ̀ ọgbàdó mọ̀ ńkánà mọ́ bí rùbá yá nígbà tí sí ìlú mọ́dí rẹ̀ bá jẹ́ rùbá yín làtẹ́ńsáó ánà lánàá mìíràn làfàálì arba'ata anwa al-fi'lu thulathi wal-fi'lu ruba'i wal-fi'lu kíni o al-khumasi wal-fi'lu sudasi tí sùbáyí nà mẹ́ ẹ̀ dáhùn ẹ̀ sọ pé ò sí ni kí lè wà ń sọ jẹ́jẹ́ sí tẹwàá nírò ìran mẹ́rin pín ìlítà ní ta pẹ̀lú olóko mẹ́ta olóko mẹ́rin olóko márùn olóko mẹ́fà ẹyọ kan péré nù rẹ ní ní àìtù rẹ lè gbàdúmọ̀ ẹ̀dì mọ́lẹ̀ dáadáa ẹyọ kan tí ní àìtù rẹ yẹn lè mọ òun náà ní fẹ́yìnlò ń mi yé mo nìkan só. So, ó fi hàn pé gbogbo oṣù láásí pátíà nìbẹ̀rẹ̀ rẹ̀ àwọn nàáìtù rẹ̀ gbogbo kò mọ́ sí tẹ́ẹ̀tì ń gbọ́ mi pátíà ni gbogbo bẹ̀rẹ̀ tí wọn nàáìtù fún wọn gbogbo olóko mẹ́fà pátíà nìbẹ̀rẹ̀ wọn ẹ fọkàn bọ́rọ̀ nílọ ẹbí gbọ́ díẹ̀ díẹ̀ àwa sọ yí pé ọ̀yọ̀ tó mú awádùn tó ti rẹ́ iná ìdíwù títí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún láti lò lórí láìkí àbọ̀ mo sì ní máa kọ nóòtù bẹ́ẹ̀ náà sì ń wò mí ẹ̀kọ́ kẹ́kẹ́ ẹ̀yìn àbí apàdé ó ní a fún ìbẹ̀rẹ̀ rẹ̀ ní ló mọ̀ íńkánẹ̀ mọ́ bí ìyá tí rẹ̀ bá jólókò mẹ́rin ẹ má jẹ́ àgbàgbé àrùbà ìyù kí ìlé mélòó ní ń bẹ abẹ́ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun ni af'ala alákọ̀ọ́kọ́ ni af'ala yuf'ilu kẹrì pé dómà mú fún af'ala yuf'ilu akrama yukrimu wọ́n fẹ́ yanjú gbogbo àwọn tí ó gbà dómà kọ́ má kún bí kàmọ́ af'ala yuf'ilu akrama yukrimu àlẹ́yìn ọmọ yìí lágídí ẹ́dùn jìyà lónìí ọ ọ̀rẹ́ ẹ̀ jìyà lónìí gbogbo ọ̀tọ̀ ọ̀tún ní tíra ìgbà tún ní lónìí ẹlẹ́ẹ̀kejì òun ni fa'ala bìtẹ̀dẹ̀ àyìn fìlà kọ́dà àwọn ní owó yẹn lọ́wọ́ mọ̀ fẹ́ náà ni ẹ̀sìn máa jìyà lójoojúmọ́ fa àìlà yóò fa àìlò sọ̀rọ̀fà yóò sọ̀rọ̀fù tẹ́tìrì pé tó mọ̀ láfún bẹ̀rẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni fa àìlà yóò fa àìlò. fáàlà yóò fáàlù bí gàzọ pé jáhàdà yóò jáhìdù tẹ́rí pé dọ́mọ̀lá ń gbogbo bẹ̀rẹ̀ wọn rùbá yín kẹyọ kan nú mẹ́rin ọ̀hun ni gàzọ pé dáhàrájà yóò dáhàríjù mẹ́rẹ̀rin ni fa'alala ẹ̀kọ́kọ́kọ́ fa'alala yóò fa'alilu dáhọ́rọ̀jà yóò dáhọ́rìjù gbogbo wọn yẹn pátá jàmáà na àìtù wọn dúnmọ̀ ló máa gbà na àìtù wọn dúnmọ̀ ló máa gbà fàálàlà yóò fàálèlò ìlẹ́yìn náà ti kọlu mọ̀bádù sọ fí àyín pé máa ṣe tuntun fa fàálàlà yóò fàálèlò ó ní wọ̀n yóò tààrù wọ̀n yóò tààrù fi bẹ́yìí fatia ni àwọn ní àìtù tí wọ́n máa gbà a máa fún ní fatia kàyẹ́ dìrìbù ní ìyá ọmọ ibù wàyẹ̀ stẹ́fù ní jẹ́ mọ̀ pé yá ọmọ ibù mélòó lòun pín sí mẹ́ta ní sàlásàtù sòlásì ìjà mo fẹ́ bá yín ẹ̀nà ní ilé náà ọ sọ wípé mọ̀túhùlẹ̀ awùwàlà akọ́lẹ́tọ̀ ọkọ̀ ni ẹ máa kọ́ nóòtù kó máa clear mọ̀fútóhù awẹ́l bó ti kọ nóòtì níyà o mọ̀dúnmọ́mù awẹ́l èyí tàà sí tẹ́lẹ̀ eléyìí mọ̀fútóhù awẹ́l wọ́n sọ pé sàlásàtùn bó ti fọ́ọ̀mù nóòtì yẹn nìyà àwọn ẹranko ọwọ́ yóò tún níwè níbi tó burú fún yín dé tọ́ọ̀gì làwọn wọ̀nyí fẹ́ yá àfikún fún wọn punishment tàbá ti parí مو تون قانون قانون مفتوح الأول مضموم الأول مفتوح الأول هي تعرف تسأل أن مدموم الأول أو أكو واحد الفين الثلاثي الفين الثلاثي تعمل جانا متى àkọ́kọ́ tá a ní ìran mẹ́ta yẹn náà tó wá jẹ́ mẹ́fà gbogbo ẹ̀ níyànjú fún yín sí. kátàbà àbí fa àlàyé ọ̀hún lò fa àlàyé ọ̀hún lò kátàbà yẹ túbù. fa'ala yaf'ulu kátàbà yaktubu. atún ní fa'ala yaf'ulu mọ̀sọ́lá fa'ala yaf'ulu dọ́rọ̀bà yẹ́dìrìbò. wọ́n fẹ́ bá ń yọjú gbogbo ẹ̀ bóde fa'ala yaf'ilu daraba yadribu lábẹ́ sọ̀lásí náà láti wá ọlọ́run sọ ẹ̀yìn tẹ̀wà kéré níbẹ̀ wà ń dájí a tún ní fa'ala yaf'alu fa'ala yaf'alu fataha yaftahu osi osi fataha yaftahu Uh... Eh. mọ́ tún tẹ̀síwájú ní oṣù lásì yẹn o àfi kí n rí pé wọ́n ka gbogbo ẹ̀pẹ́ fún yín. àtún ní fáìlà yẹ fún àlò yẹ fún àlò ẹ̀ hàn kẹ̀kẹ́ ságbárí rárá gbóǹdẹ́ ti mọ̀ ní dájú. Bẹ́ẹ̀ni, fáìlà yẹ fún àlò fàríhà yẹ fúra ó dùnú yóò dùnú orí tó yá láàrin gbogbo wọn yá bàjẹ́ yá ẹ̀ṣẹ́ rí bàyẹ́ ṣọ́bọ̀ lọ ọya fa'ìlà yẹ fún ìlú fa'ìlà yẹ fún ìlú ம் bẹ́ẹ̀ni ọkọ̀ rẹ̀ wá mi kọ̀ yẹ́ mi kù yẹ́ mi kù ní túnmà rẹ̀ wá mi kọ̀ yẹ́ mi kù ọkọ̀ rẹ̀ yọ wá òkú mẹ́lá yẹ́ mi kù ní yẹ́ mi kù èyí tó kẹ́yìn inú olóko mẹ́ta tẹ́ ń bá lọ fáàrùnlà yẹ fún ọlò fáàrùnlà yẹ fún ọlò a sọ pé kọrùbà yẹ kọrùbù mẹ́fà lọ gbọ́dọ̀ jẹ́ mẹ́ta fún ìtọ́jọ́ bí fátíà láàrin méjì fèyí tó ní kẹsọ̀ láàrin mọ́bí ẹyọ kan fèyí tó ní dọ́mà láàrin ní mọ́bí ọya nẹ́mbà 2 òun ni alkhumasi alfẹ́yìnlò alkhumasi yìí tó ikú ogbò bẹ̀rẹ̀ tí ẹ̀ náà pátápátá ànágbá alfẹ́yìnlò alkhumasi yìí fíìlì olóko márùn ẹ ó ní ọ̀pẹ́ mẹ́fà ọ̀pọ̀nú ọya alifin ìlú kùmàtí náà alifin ìlú kùmàtí fíìlì kùmàtí tó rí fóun ní ọmọ jẹ́ wọ́n tẹ̀lé lókè níbi àwọn ọ̀nà àìtò rẹ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ mú wá ìftáàlà ìftáàlà ìftáàlà yẹ̀ftáìlú ìftáàlà yẹ̀ftáìlú ìmtáhànà ó sì dánwó yẹmùtẹ́hìnù ìmtáhànà yẹmùtẹ́hìnù ẹlẹ́ẹ̀kejì inú òun náà ìmfáàlà yẹmfáìlù ìmfáàlà yẹmfáìlù ìǹkọ́tọ̀à yẹ̀ǹkọ́tẹ̀ọ̀n ìǹfààlà yẹ̀ǹfààìlò ìǹkọ́tọ̀à yẹ̀ǹkọ́tẹ̀ọ̀n ẹ̀yìn òtí ẹ̀mọ́ kẹ́kẹ́ kọ́ sí ẹ̀kẹ́ jókòó lẹ́n sí fàájì bákanáà tún ní tàfà àìlà ṣádà ń bẹ́ẹ̀ bí àìnù yẹn tàfà àìlà yẹ tàfà àìlù Yẹ́tàfà àlù. Tàfà àlù. Yẹ́tàfà àlù ní mẹ́mẹ́ o. Tàfà àlà. Ẹ̀ẹ́sẹ̀ yìí o. Yẹ́tàfà àlù. Gbogbo àwọn ẹni mọ́ fẹ́ wí fátí àná ṣáájú gbẹ̀yìn tí wọ́n. Tàfà àlà. Yẹ́tàfà àlù tàfàsàkọ̀ ó wà kòkí ẹ tàfàsàkọ̀ ó ń ṣe kòkí mi. èyí tó tún ní mọ́jú tún wá wà tàfàálà tàfàálà ẹlẹ́kẹ̀rin nìyàwó inú márùn-ún tàfáàlà yẹ tàfáàlù tàrọ́jàá yẹ tàrọ́jàá tàrọ́jàá yẹ tààrọ jàù fún táà sáfẹ́ lòun ní afàtí ayá yìí ẹlẹ́ẹ̀kàrún tó kẹ́yìn náà òun ìwájà ìwájà ok ìfàlà èmi ti gbàgbé ìfàlà yẹfàlù gbogbo òun ti parí bẹ́ẹ̀ ni. ìṣúwádọ́ ìfàlà yẹ̀fàlù ìswádà yẹ̀swádù ọya kọ nọmba tẹ́rẹ ó ní alifẹ́ìlú sùdásí jù ẹlẹ́ẹ̀kẹta ni alifẹ́ìlú asùdásí jù torí pórí lè ní ti ń gbogbo ẹ̀ mo ṣe fẹ́ kí wọ́n ní orí ni ẹ̀ tó bá jókòó kọ kà máa kọ máa táwọn yẹn kí ó láì gbé tíra dání ẹ́ ẹ́ fi gbogbo àti kò rí tíra alifẹ́yìn ló sùdà sí jù istef ala istef ala istef ala. Yes, yẹ̀stẹ́fìlù yẹ̀stẹ́fàlà yẹ̀stẹ́fìlù olóko mẹ́fà ẹ̀ bá nǹkan kíkọ sábà àwọn ọmọ sálẹ̀sì dádì mi wọ́n yáyé ìṣẹ́kọ̀ nǹkan jù yín lọ aláhì mo dẹ̀ pé àpẹkọ péjì bíi mẹ́rin fáwọn ọmọ lánàá wọn ò sì sọ pé kílẹ̀ wí aláhì. àwọn tó fẹ́ gba ṣàdàdájú ìgbọ́sẹ̀nì kan sọ pé hẹn ta fi parí lánàá ní ọmọdé wúwé wọn istek faro yestek firu ẹ́ ọgbọ́dọ̀ lẹ́yọ̀kẹ́ ah ìfò àó àìlà ìfò àó àìlà ìfò àó àìlà yẹ̀fáù àìlù ìfáù àìlà yẹ̀fáù àìlù ìjìláwùwàwà àà ìrìṣáó ṣàbà ìrìṣáó ṣàbà ó wù koríko fún kò yẹ wá pọ̀ yẹ̀fàáwò ìlú yẹ̀ṣáwò ṣàbà yẹ̀ṣáwò ṣìbù yẹ̀ṣáwò ṣìbù yẹ̀ṣáwò ṣìbù. kódà ẹ bá ti kọ́ tẹ́ wàá fẹ́ gba nóòtì yín màá wò ń wo ìkọkúkọ tẹ́ kọ sínú wò ẹlòmíràn jẹgba yóò ní kí lóun ṣe yìí. Hmm? ìfàó àlà yẹfàó àìlù ìṣàó ṣàbà yàṣàó ṣìbù ó tún kún ìfàwàlà àwọn eléyìí tí mo fẹ́ rí pátí àlà àwọn ọgbà ń tán ìfàwàlà ó kẹ́ ó lè gba kẹsàn-kẹsàn náà èyí tó kẹ́yìn náà gbà fata ìfọ̀ awàlà yẹf awìlù yẹf awìlù yẹf awìlù níbẹ̀ wọ́n ti mú èjìlá wàrà. yẹye làwọn wíìdù zálì yẹje láwù wíìdù wáwò yẹn ní sádà ọ. ọwọ́ akẹ́yọ̀ kan péré mẹ́rin ni mo rò pín yẹn jẹ́ mò ń wò bẹ́ẹ̀ o àwọn lèyí tó gùn gbẹ̀rẹ̀ yìí àbẹ́ nǹkan tó ní bàbá alága nú ìfọ̀ ààlù ìfọ̀hálà yẹ̀fọ̀hálù ẹ̀láàmù gbọ́dọ̀ nìkádà ó tún ní mọ́jú kò tó kan láàmù ya ìfọ̀hálà yẹ̀fọ̀álù ìbòyà bọ̀ ó funfun pin yẹ̀bẹ̀yà bò ó rí pé bàbá gbogbo àwọn olóko mẹ́ta olóko márùn-ún olóko mẹ́fà tó fi délẹ̀ àwọn ọ̀nà àìtù wọn pátí àlàfo ọyàwó yìí sákìánù ajánẹ́sì wọ̀yùsákànú àfẹ́gùkù máa ní olè lẹ́sùwàtí. ó ní tẹwàá rí parí ọmọ àgbà sùkú ìparí máa gba sùkú pẹ̀lú núùnì nísùwà obìnrin ni wọ́n fẹ́ nísùwà ẹmọ̀ bẹ́ẹ̀ rí núùnì obìnrin bí ọ̀rọ̀ ọba dẹ́dà yẹtàràbásùnà yẹtàràbásùnà bí àǹfóṣìhì kàlásàtàkùrọ̀ obìnrin tó tó wọn ọ̀fẹ́ mọ́ ó ti jẹ́ bóró ọkọ bá lóun ọ̀fẹ́ mọ́ yàtàràbásùnà bí àǹfùsì hìnnà sàlásà takòrò yàtàràbásùnà ẹ̀yin náà ìgbọ̀n bẹ́ẹ̀ sì sẹ́yìn rọ́ọ̀bù rẹ̀ ẹni fún ìlú mùtọ́rí abẹ́ẹ̀kọ́ ẹ dá mi lóhùn fún ìlú mùtọ́rí mọ̀bìnú alákíní ọ alàsùkú lítí sọ́lì nínú níswà ọjọ́ bẹ́ẹ̀ lọ so nínú yẹn náà ní fáìlì abẹ́ẹ̀kọ́ ọya mọ̀bí alàlfàtí sí máa lè kí ní rọ́fà alfààì wọ́n ni ilẹ̀ yàfúúl yàfúúl àfi tí wọ́n bá mójú kúrò ẹ̀dẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìkẹ́kẹ́ náà lòun náà an yàfúúl obìnrin ní báwí o ẹgbẹ̀rẹ̀ pé an yàfúúl yẹ ẹni fẹ́lú mọ̀dárì mọ̀nsú bí a wà alámọ̀tà lẹ́sì yìí kí ni ó ha síbẹ̀ ẹ má gbàgbé ohun tá ń bá lọ ẹ má gbàgbé oníwọ̀ yóò sákànà àkérò á rẹ̀ ń sunkún pẹ̀lú nù nítorí mọ̀bùn ní yóò alásùkún lẹ́rù tí ma hálì nẹ́sùn ààrẹ sí gẹ̀ẹ́sì nẹ́sùn àlọ́ ẹ̀kọ́ gbà á ń yà fún wa nẹ̀rọ ẹ̀kọ́ jẹ́ tó di rẹ̀ nísì sọ á ń yà fún ó ní wọ̀ yóò fìtàṣù wọ̀ yóò fìtàṣù máa nù ní tàwùkì bí mo bá ṣe lọ́gbọ́n wọ́tẹ̀kìdìrọ̀ ó ní àwọ̀ fún fèèlè mùdọ́rùn yẹn a fún ní fatia pẹ̀lú nínú tàòkìdì alìmùbáṣírà tó fara kan ọ̀fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nínú ìbíṣra ọ̀fara kan báyìí lábúdọ́n àárín bẹ̀ báyìí àbíkásì kádàrà rẹ̀ sínú ẹ̀ èyí tá tó ṣe pa àrí lójúkọ lójú òun ni náà wò kí ni o láyọmbazánà kí ló pé o láàmù yẹn jẹ́ láàmù kí ni tàùkí dàbí yọmbazánà ń kọ́ yọmbazán ó pè ní kí ni o fílù mọ̀dọ́rí mọ̀bní alà kí ni o alalfat lè wọ̀nà ìbò fàáyìlì yìí ń kọ́ dọ̀míòrò mùsẹ̀tìrì jàwá káńtàkìdérò gbówà láyó ń bàzá ná ilẹ̀ hùtàmà ewé ni wà wáyé lọ́ta òkìdì kí ni ìtumọ̀ rẹ̀ ẹ o lè pé ní láàmù tàùkìdì náà tàùkìdì méjì lè wà mẹ́ dáadáa wọ́n máa ń pè ní láàbù lèpítìdà wọ́n sì máa ń pè ní láàbù tàùkìtì náà tàùkìtì náà ló túmọ̀. ó ní wọ́n yóò ọ̀rọ̀ bú fíìmọ̀ àdàdàálì. wọ́n yóò ọ̀rọ̀ bú fíìmọ̀ àdàdàálì náà yẹkùnmù zaytun. ó fi pín méjèèjì mọ̀bùní yòó ni wọ́n mọ̀bùní alàsùnkún mọ̀bùní alàlùfàtì tẹ́ẹ̀tì gbọ́ mi. ní ṣùgbọ́n tó bá yàtọ̀ sílé á sì rọ́ọ̀bù rẹ̀ bíi yàkùnmù yàkùnmù zaytun kí ni rọ́ọ̀bù فعل مضارع معروفة الضمة الظهيرة على آخره بين علي ولا تتبعني بول عزيز تراب láàyàn kí ni láàyàn láàrín ẹ̀híyà mọ̀bìnrin aláàṣẹ bẹ́ẹ̀ mọ̀bìnrin aláàṣùkún lásán tẹ́tẹ̀bẹ̀ àání tí lùmọ̀dọ́rì majìsún bìkí ni ọ bìlá kíni ẹ̀hẹ́ kíni wá ní aláwọ̀ tó náà tún rẹ̀ alìjáàzù ọwọ́ aṣẹ́ ní náà inú ìnúwọ́ lọ́wọ́ tẹ̀tẹ̀bì àyà àwọn méjì mà ní nàbí ìlà Musa àti Harun ọ̀la tẹ́tẹ́bẹ̀ àání ó padà kí bẹ̀nu ara wọn àbí tẹ́tẹ́bẹ̀ àá ó kí ìbọnú ẹ̀ ló fi padà fún ní ṣádà ẹ gbọ́dọ̀ tẹ̀lé kínú ìlànà àwọn owó ah, àwọn òbílẹ̀ jẹ́ tí ẹ mọ̀ sọ wípé láfúzọ́n áwùtẹ̀kìdìírọ́n láfúzọ́n áwùtẹ̀kìdìírọ́n ah, ó fi hàn yí pé yàní núùnù yìí tí bá ń túmọ̀ tàùkìdì núùnù kẹtì lọ núùnù tó lọ yẹn òun lè lè pè ní àlámọ́tò jazmo rẹ̀ ẹ̀hẹ́n àlámọ́tò jazmo rẹ̀ hasbun noon ẹ̀tìkẹ́tì rẹ̀ hasbun noon tó di yé hasbun noon ọ̀rọ̀ tẹ̀tẹ̀bi àánì ha ha ha làtúbùláwò eléyìí wọ́n ti yọ wáwù kankan náà ṣùgbọ́n wọ́n sẹ́dún mọ̀kùn táàfin mọ̀ pé wáwù báyìí wọ́n ti yọ wáwù kan bẹ́ẹ̀ làtúbùlà wo nà àdàn yìí wò láàmù yẹn tẹ́ wá pè ní taukit ẹ pè túbùlà wo nà ní kíni o ẹ pè ní fín lò mọ̀tọ́ rẹ. mọ̀fọ́ aláwọ̀ tó bá fáyé yìí kíni. Hasfu látúbùláwọnà káàzù wáwì ni ẹ mọ ohun tí mo fẹ́ ṣe fún yín báyìí sẹ́rí gbogbo ìrọ́bù làyùnbàzánà ọ̀là tẹ̀tẹ̀bì àání látúbùláwọnà torí táàmù tó yẹ kí n lọ ti pé fàìmọ̀ tàrà yìí ná ọ̀là ẹ̀sùn dánẹ́kì wọ́n fẹ́ rí inú pépà yín níjọ́ sátọ̀dẹ̀ ó ti yé àgbà àmọ́ ìlú mọ̀nsílíyà ó sì bá sùn gan ni o ọ̀wà kọ̀wà ọ̀wà kílíìmù ẹ̀bùn sísọ́ ń bẹ lọ́dọ̀ mi ṣùgbọ́n ní sọ fún yín sùn sọdí ọ wà lọ́dọ̀ mi tọ́wọ́ ti wà nù kíní tí mo gbé sínú bíbá yìí sùn ṣùgbọ́n ní fún yín so mo fẹ́ rí tọ́ bá dijọ́ sátọ̀dẹ̀ ṣáà